Ilé tó lálàáfíà lọ́wọ́ táwọn olùrọ̀ sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ̀rùn jù sílẹ̀ tí ó kí ẹ̀wọ̀n táwọn kò ní ìjà tó gbẹ̀rùn jù sílẹ̀ pátápátá irú ẹni bẹ́ẹ̀ káàkiri tó àpẹ̀lú ilé ìgbáyé ní àwọn oníṣẹ́ òkú bàbá ní lára tó pé òun náà kò sá kí ẹ̀wọ̀n gbà tó wà ní ayé tó kò wọ́n lè ní orí orí nígbà àwọn ilé nígbà ìlú ìlú lọ́wọ́ wọ́n lọ fẹ́ báwo ni ó ń torí orí fún náà òwò lọ́wọ́lọ́wọ́ àrẹ fún ibi dáa tó a jẹ́ pé owó ní fẹ́ nìyẹn kìí tó gbé yẹ náà ọlọ́wọ́ àìlẹ́ Náà mọ́ ẹni obìnrin tó sọ pé ọkùnrin tó bá wọn sọ̀rọ̀, ẹ̀dọ́kùnrin ẹjá já kí ìrọ̀ wọn. Wọ́n lóbìnrin tó sọ pé ẹni tó bá wọn sọ̀rọ̀ tó lóun fẹ́fẹ́ mú ẹni tó ti níyàwó kan lè ní. Òun tó mú mú lẹ̀fẹ́ ti sáníyà, wọ́n tó bá mú bẹ́ẹ̀ ọlọ́mà lọ́tún káàrẹ̀ ọ̀tà sáníà ní ní ẹ̀jẹ́ àwọn ẹlẹ́kẹ̀ẹ́ pé ó lè ṣe sáníà òjì àwọn ẹlẹ́kẹ̀ẹ́ oríire inú ọ̀tọ́ ó lè fi àwọn ẹlẹ́kẹ̀ẹ́ta ẹgbẹ́ ni wọ́n pẹ̀lú àwọn ìyàwó alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ́kẹ̀ẹ́ ní oríire pé ó lè ṣẹlẹ́kẹ̀ẹ́ ẹni náà rí ọlọ́ni bá kí ló máa pàbà lákùnrin ẹni ìta mọ́sùnà àwọn ìgbà àtàwọn bá tó jẹ tó tó wá ní òṣè ìta ní òṣè òfin ọlọ́run àwọn tó fara kààlà tó ẹjẹ́ kí àwa ti ajẹ́ títà kábẹ̀rún lọ́wọ́ lọ́sùn fara kààlà eléyìí báyìí àpẹẹrẹ pé ìgbẹ́sì yé dáadáa ni ọ̀rẹ́ ní kí tó jẹ́ súnnà ìbéèrè kanìyàn tó jẹ́ ọ̀rọ̀ ìbéèrè kanìyàn náà eré tí ó sí ìyapa mẹ́ tí ó sí iye méjì mẹ́rin pé tó bá jẹ́ kébi tí àwùjọ ti dáa ní gbogbo ìlú ọ̀nà kan rẹ̀ ká ti máa fi ẹ̀yìn òun náà ni ìmáàmù tó bá jẹ́ ìmáàmù aláṣẹ ìmáàmù tó jẹ́ ìmáàmù aláṣẹ ẹ̀yìn ẹ̀rọ ẹ̀yìn wájú máa fi ẹ̀yìn tó jí báyìí òun ni sóńdà tó yé náà tó bá jẹ́ sí pé irú àwùjọ táwa wà yìí fẹ́ pé ìmáàmù tó jẹ́ ìmáàmù ìlú gan oríṣiríṣi ẹbọ níbẹ̀ ní ọwọ́ rẹ̀ oríṣiríṣi ìdán kódà a tún máa fi léyìn ní gbangba káàkiri síwájú oyè gan ọmọ ń fọ́ gan mi wọ́n fọ́ ń bù yóò káwọn bí tí wà bá pọ̀ lórí yóò òjì láìsí torí à ní fún ìjẹ́ lọ́jà àwọn yẹnu tó náà Ìjẹ́ àpá ní káyọ̀ wọ́n láwọn bá tó pẹ̀rẹ̀ ní sónà tó wá ní kálọ́mà kékùrá ní lápapọ̀ kálọ́mà tàbí àfáwọn títẹ̀lẹ̀ bá tẹ̀lẹ̀ sí irú àwọn irú àwọn kan bẹ́ẹ̀ ká máa gbájú àlọ́ káwọn èèyàn máa lé tó jí bá yìí tó kálọ́mà sàkùrá ní fún wọn kálọ́mà eléyìí ò ní sónà rárá tó yẹ bá yìí tó ní sónà ìdájí máa ń tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ẹ̀yẹn bá jẹ́ pé tó ń jùlọ àwọn àfẹ́ gbà kálọ̀ kàwọ̀ lọ́nà tọ́rọ̀ rẹ̀ ló sùn tó bá jẹ́ pé màlá fẹ́ gbà ìmọ̀ ètè tó ń jù mọ́ skáàmù ní ìmọ̀ ìmọ̀ kílíà kálọ̀ kàwọ̀ lọ́nà tọ́rọ̀ rẹ̀ kílíà náà Ìjáde lọ ní ìjọ́ ìrìnlẹ̀ àkọ́kọ́ àti pàmọ́ torí àpòlùpọ̀ tó ń láàrin wọ́n ní property tó jẹ́ gbogbo ní súnà àwọn owó ní súnà tó lámàá rẹ̀ ti di àwárí ọ̀dọ́ ní mídíà làwọn ti lámàá náà àwọn lọ fi property àlù súnà sọ́dọ̀ ní mídíà lórí àjọṣepọ̀ tó mẹ́lá rẹ̀ wa nínú àjọṣepọ̀ burúkú wo ní mẹ́lá rẹ̀ tó jẹ́ ká mọ́ náà àlù súnà ọ̀dọ́ mídíà rẹ̀ ti fi ó yẹ báyìí sí ṣé ìwọ náà rèé ṣé ìwọ náà property mọ̀lẹ́bí yín tí gbogbo mọ̀lẹ́bí yín lọ jẹnu tẹ́ ì lọ sí sọ́dọ̀ àwọn ọ̀tá mọ̀lẹ́bí yín pé nígbà tí mọ̀lẹ́bí wa nígbà tí agbógbó lájọ pẹ̀lú àwọn ọ̀tá wa ẹ̀ẹ̀rí property mẹ̀lẹ́bí wa lọ kó sọ́dọ̀ àwọn ọ̀tá mẹ̀lẹ́bí tí ó bàjẹ́ tó nígbà wa ní ṣe lórí ìgbésí ayé wa àmọ́ àbí lọ ẹ̀ tó ó rí nìyí. àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tó ti gbọ́ lọ́wọ́ wọ́n ń sáwọ́ àwọn ẹ̀yẹ wa lápàtì lọ àwọn tí ìyàwó tí a gbé kalẹ̀ àwọn owó tí a fi ṣe àwọn ìgbéwọ́ àwọn tọ́wọ́